ṣé bẹ́ẹ̀ ni ó ní bẹ́ẹ̀ ni èló ló lórí nínú fifty k màá fún fifty k padà ah nínú ọkùnrin wọn ó dùn kódà tó ni màá fún ní hundred thousand padà ah inú rẹ̀ ó dùn bàjẹ́ <laughs> inú rẹ̀ ó dùn bó sì sọ pé twenty thousand ni mo ní tí mo lè fún padà fíìmọ́ ìfitádátì bì yìí nínú ohunkóhun tó bá fi gbára ẹ̀ sílẹ̀ kúò lóko ìyà nínú ìgbéyàwó yẹn ọlọ́ọ̀ni kò sẹ́sẹ́ ń bẹ́ẹ̀ tìlíkà òdúdú lọ́ọ́ àwọn òfin ọlọ́run rèé o àwọn ẹnu àlá tọ́lọ̀ ń gbé kalẹ̀ rèé o fàlàtà àtàdúhà ẹ má o wàmáyàtà àdà òdúdà lọ́ọ́ ẹ ń bá wa lọ tayọ ẹnu àlọ ọlọ́run àwọn òfin rẹ̀ lẹ́nu àlá rẹ̀ tó gbé kalẹ̀ fún wa fàwùlà àyíká homo zọlìmùn àwọn wọ̀nyẹn ni alábòsí so ọlọ́run kọ́kọ́ sọ̀rọ̀ tọ̀ láàkì lókè níbẹ̀rẹ̀ àyà yẹn lọ́wọ́ parí ọwọ́ àfitìkulù òfikún pé kò sáburú bí tí obìnrin bá fi rárẹ̀ ẹ̀ lẹ̀ kúò nínú ìgbèkùn ìgbéyàwó ibi tí wọ́n ti yọ pé obìnrin tó bá fẹ́ gba rẹ̀ lẹ̀ ẹ́n kó dá nǹkan kan padà nù. ohun tí ó wà dá padà yìí ó lè jó didi ó lè ju ntọ́kọ̀ ẹ̀ fún un lọ ó lè má tó ntọ́kọ̀ ẹ̀ fún un. so tóbìnrin bá wá gbà pé wọ́n dá nǹkan padà tí ò wá dá padà àwọn àfáà ní sọ́ọ̀rọ̀ adá yìí náà ni ó di gbèsè nìyẹn o ó di gbèsè nìyẹn o sí lọ́rùn nàpẹ́ tí yẹn bá ti jẹ gbèsè a máa sìn náà ni pé ìyá alágbájá owó tó owó márùn tó lọ́dà padà ń jò ní ọmọ tí ìdá padà òun náà mò ń wà ń fún yín ẹ ti túká. o ò sì lè dá obìnrin yẹn padà within a month tíṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀. But after a month, okay, after a month, yálà òun ló kọ́kọ́ bá ẹ̀dọ̀fúnú rẹ̀ ẹ̀dọ̀fúnú ẹ̀ sọ̀rọ̀ pé ah ẹ jẹ́ n padà sọ́dọ̀ ọkùnrin yìí ọkùnrin náà rò pé ah kí n sì gbóbìnrin padà ìyàwó tuntun ọkọ tuntun nu o <laughs> ìyàwó titun ọkọ titun nìyẹn o ẹ túnra yín fẹ́ ni o ẹ túnra yín fẹ́ ni bó ṣe wà nínú ẹ̀sìn nìyẹn but tó bá gá sí pé kúlù kọ́ ló ṣẹlẹ̀ tọ̀láàtì ò ṣẹlẹ̀ kúlù ò sì ṣẹlẹ̀ ọkàn bínú ni àwọn obìnrin a máa ṣe bẹ́ẹ̀ gbà mí yọkàn bínú yọọ máa lóun bínú sọ́kọ ọ̀hún ìbá wà lórí ìbínú fọ́dún kan ìbá wà lórí ìbínú fọ́dún méjì a lè gbé ìdájọ́ tọ̀lá tàbí ìdájọ́ kúlù a lè gbé ká obì mi àti ẹ̀mọ́ bínú débi pé yóò sọ yí pé tọ́ọ̀bá ti lẹ tọ́ọ̀bá mọ̀ pọ̀ fẹ́ mọ dọ́dọ̀ mi èmi ò lè gbé pẹ̀lú rẹ̀ ń bẹ̀ ni wàá mọ bá mi bí tí mo wà ń bí obì mi àmọ́ sọ bẹ́ẹ̀ pé inú kí ilé gbé pọ̀ pẹ̀lú ìyáálé rẹ̀ yẹn ni ìgbésí ayé tí ń bá mi gbé ó ní mi lára so ni mo fi lọ dá rẹ́ǹtì fún ara mi so ó fúrì ìwọ náà sì lọ́kọ mi ṣe é pé ìbínú ló bá jáde ó sì ń wá gẹ́gẹ́ bí ìyàwó àní sọpọ́bìnrin kan ó ti di mùtọ́lákọ̀ àbí mùkútálá àyàfi ká pronounce statement yẹn ẹ̀sìn fẹ́ ká pronounce ẹ̀ ni. báyìí ní ṣe nìkan kì í yan àna ẹ̀ lódì lọ̀rọ̀ náà ọ̀ pronounce ẹ̀ tó bá gá sí pé ọ̀fẹ́ kọ́ lẹ́ni ọ̀ pronounce mo kọ́ ọ́ bó bá sì jẹ́ pé húlù náà ni mo tú ọ sílẹ̀. so bí àárín yẹn bí ó ṣe jẹ́ nìyẹn so wọ́n fẹ́ kí obìnrin kó bẹ̀rù ọlọ́run kó tó gbé ìgbésẹ̀ yẹn ló fi já sí pé yóò rí fá ọ̀rọ̀ ara rẹ̀ sí àfẹ́sìn sí wàlíyù rẹ̀ tàbí sí ilé ẹjọ́ nítorí pé obìnrin wọ́n jẹ́ aláàbọ̀ làákàyè ó lè já sí pé nǹkan tí ò yẹ kó rí lórí nǹkan tí ò yẹ kó gbọ́ ló gbọ́ ló fi wò pé ibòmíì dáa ju ibi tó ń wà lọ and at the same time wọ́n gbà wípé àwọn ọkùnrin kan ń bẹ tó ga sí pé wọ́n fẹ́ sọ obìnrin di ẹrú wọ́n fẹ́ sọ obìnrin di ẹrú wọ́n ti wá ń lò ó lọ bí ẹrú làkàyè wá sọ pé òun kì í ṣe ẹrú ṣe é mọ̀ pé tóbìnrin yẹn bá padà wá sọ pé tú sílẹ̀ irú ọkọ bẹ́ẹ̀ kò ní fẹ́ tú lẹ̀ kò ní fẹ́ tú lẹ̀ ló fi ká sí pé kì í sábà easy fún ọkùnrin kó sọ̀pọ́ọ̀tì kó sẹ́kọ̀ǹdù ìyàwó rẹ̀ tọ́rọ̀ bá ti di pé tú sílẹ̀ mi ò ṣe mọ́ ọkùnrin ó ti mọ wò pé ah ta ní mo bá ń dáná oúnjẹ ní ìsìn ohun tèmi bá mi níbi tí mo bá dé ní ìsìn ta ní àfẹ́ mi báyìí ah mi ò ní yọ̀ǹda rẹ o mi ò ní yọ̀ǹda rẹ wọ́n jà mí sí kọ́tà tó tọrọ obìnrin sì jẹ mọ́ pé kọ́ sọ pé mo ti tú ọ sílẹ̀ so lọ́la akóbìnrin lọ́la pé ọkùnrin sábà fẹ́ gbà ọ̀rọ̀ di pé kí external body kó dá sí i tí external body bá ti wá dá sí i tí ọba láyé tí ọba láyé lọ kò pọ̀ dandan kí external body kó dá sí i láàrin ọkọ àti ìyàwó Hulu to take place. Up, up, up before ìwọ náà sì wẹ́lkọ̀mù rẹ̀, class. But ọkùnrin ọkùnrin tí bá ń rí obìnrin lò tó sì mọ̀ pé òun ń jẹ obìnrin yìí yá tó mọ̀ pé ń bá òun ṣèfaradà kan wọn ì sábà fẹ́ faramakulu àfi kí external body kódà sí níparí ọkùnrin kan ti kọ ìyàwó ẹ̀ sílẹ̀ nígbà àkọ́kọ́ wọ́n ṣàtúnṣe ó tún kọ̀ ọ́ sílẹ̀ nígbà ẹlẹ́ẹ̀kejì wọ́n ṣe àtúnṣe nígbà tó wá dìgbà ẹlẹ́ẹ̀kẹta obìnrin fún ara rẹ̀ ló wá béèrè fún kúlù ó wá béèrè fún kíni kúlù wọ́n bá túká lẹ́yìn ìgbà tí wọ́n túká tán ní má tún padà pàdé ara wọn wọ́n má tún sọ̀rọ̀ ọ̀fẹ́ arákùnrin wa ń béèrè pé sóun lè fẹ́ obìnrin yẹn padà òun ti kọ̀ sílẹ̀ nígbà àkọ́kọ́ òun ti kọ̀ sílẹ̀ nígbà kejì àmọ́ èyí tó láàsì kúlù ni ṣé òun lè fẹ́ padà báyẹn láì tí ì fẹ́ ẹlòmíì àlàyé táwọn àáfàá ṣe lórí ẹ̀ ni wípé kọ́kọ́ rántí fọ́máàtì wo òun lobìnrin yẹn gbà jáde lóòótọ́ ló sọ pé tú mi sílẹ̀ ṣé èsì tíwọ náà fún ni pé mo tú ọ sílẹ̀ ni tàbí mo kọ̀ ọ sílẹ̀ kọ́kọ́ lọ rántí ọjọ́ náà o ẹ̀kẹ́ mo ti sọ lẹ́ẹ̀kan wípé tóbìnrin bá sọ pé tú mi sílẹ̀ mo ní èsì látọ̀dọ̀ ọkọ ó lè jẹ́ ọ̀kan nínú méjì ìsáídà kí ọkọ kó gbọ́ ojú pọ̀ yẹn yọ̀ǹdẹ̀ tàbí kọ́kọ́ wò wípé àárọ̀gùn jẹ̀kọ ọ̀bùn ọ̀bùn ó tún dá ẹ̀kọ́ rẹ̀ ó tún dá ẹ̀kọ́ rẹ̀ kéré mo kọ̀ ọ́ sílẹ̀ ni ok now àti wàá lo a fẹ́ lo issue yẹn ní ìsìn nígbà tóbìnrin yẹn tó sọ pé tú mi sílẹ̀ ṣé o tú lẹ̀ ni àbò kọ́ bọ́ bá jẹ́ pé o tú lẹ̀ ni ẹ́n tó bá jẹ́ pé o tú lẹ̀ ni àga sí pé ìkọ̀sílẹ̀ rẹ kì í pé mẹ́ta nù bọ̀ tó bá ga sí pé kíkọ̀ ló kọ́ nígbà náà o ò lè fẹ́ dàrẹ́tì mọ́. yóò lọ fẹ́ ẹlòmíì náà ṣẹ̀sì á rí i pé èdè yìí èdè yìí <laughs> kìí ṣe kìí ṣe nǹkan tó kàn sọ nísọ kan lásán kẹ́límà ìkọ̀sílẹ̀ kẹ́límà ìtúsílẹ̀ ó forí sọ nǹkan kan náà ni pé yóò mópin yà wá ṣùgbọ́n ìdágọ́ tó rọ̀ mọ́ ìkọ̀sílẹ̀ ó yàtọ̀ díẹ̀ sí ìdágọ́ mọ́ kí ni ìtúsílẹ̀ so ìwọ tó ti kọ̀yàwó nígbà àkọ́kọ́ tó ti kọ̀ nígbà ẹlẹ́ẹ̀kejì tóbìnrin wa sọ pé baálé mi tú mi sílẹ̀ tó wá ni mo tú ọ sílẹ̀ tó ga sí pé húlù tó gbé wá náà ló gbé fún un àní kà pé o ti kọ̀ ọ́ pé ìgbà mẹ́ta but tó bá ga sí pé ó gbé kúlù wá tọ̀láàkù ni wọ́n ṣe kí ni lọ dá padà àga sí wípé ìkọ̀sílẹ̀ ti pé mẹ́ta lórí ẹ̀ nìyẹn tó bá sì ti rí bẹ́ẹ̀ ìwọ kò lè fẹ́ direct mọ́ títí tí ó fi lọ fẹ́ ọkùnrin míì tó bá wá fẹ́ ọkùnrin míì tí ẹnìyẹn bá tún wá kọ̀ ọ́ sílẹ̀ lọ́nà kan tàbí òmíràn ìwọ tó kọ́kọ́ ti kọ̀ sílẹ̀ yẹn ẹ̀ẹ́n láǹfààní bẹ̀rẹ̀ sí túnra yín fẹ́ ní ọ̀tún kẹtún kọra yín sílẹ̀ nígbà àkọ́kọ́ kẹtún yín sílẹ̀ nígbà kejì ayé kẹ́ yín sílẹ̀ wa aláwo sànù wa aláwo fi wá sí kòǹgẹ́ dáadáa ah ìbéèrè kan bẹ béèrè o. ó ní ṣé lóòótọ́ nìyẹn lè fẹ́ obìnrin tó ti lọ́kọ rí lọ́wọ́ ọmọ rẹ̀ èyí gbọ́ prógrámù ni tọ́ba máa gbọ́ prógrámù ó ti mọ̀ pé nínú àwọn previous episode àwọn tó lè fobìnrin lọ́kọ àti kà wọ́n nínú wọn lọ́mọ ẹ̀ wà nínú wọn lọ́mọ ẹ̀ wà ọmọ tó bínú nínú wọn ló wà tá a bá ti yọwọ́ bàbá rẹ̀ tá a yọwọ́ full brother rẹ̀ tá a yọwọ́ half brother ẹ̀ tí wọ́n jọ jẹ́ father side ọmọ ẹ̀ ló kàn ọmọ rẹ̀ ọkùnrin tó ti bàlágà so èèyàn lè fẹ́ obìnrin tó ti bímọ tó ga sí pé ọmọ bíbí inú rẹ̀ lọ́kùnrin ni ó wà nípò wàlíyù fún nígbà tí àwọn tó síwájú rẹ̀ tí wọn ò bá sí tàbí tí wọn bá wà bí aláìsí. oníbèrè tún béèrè béèrè kan wípé bàbá kan kú kó tó kú ó sọ àsọọ́lẹ̀ fọmọ rẹ̀ wípé ìwọ ọmọ mi ò gbọ́dọ̀ kú ònú ilé o lẹ́yìn ikú mi ibẹ̀ ni kó o máa gbé o ọmọ sì ń gbé bẹ́ẹ̀ àmọ́ ńgbà tó yá ilé ogbó abala kan dàwù ń bẹ̀ àwọn àbúrò ẹni àwọn ti kó kúrò ń bẹ̀ ń tiwọn àwọn ti ń gbé ní ibòmíràn ẹ̀gbọ́n sáwà takú sí ilé ilé sì ti ń di àlàpà lọ lẹ́ni tí ń sọ pé àsọ́ọ́lẹ̀ bàbá àwọn ni òun tẹ̀lé ọwa ni ṣé kò ń sì máa tẹ̀lé àsọ́ọ́lẹ̀ yẹn ni tàbí kóhun yí padà èsì rèé ní ṣókí lódodo ni pé àsọ́ọ́lé òkú wọ́n fẹ́ kí a múṣẹ níwọ̀n ìgbà tí àsọ́ọ́lẹ̀ yẹn tó bá ti wà níbàámu sí ìtẹ́sìn sọ tí ó bá ti sí níbàámu sí ìtẹ́sìn sọ àsọ́ọ́lẹ̀ yẹn à nílò ẹ̀sìn ó pé kí ọmọ takú sílé bàbá rẹ̀ ẹ̀sìn fún ọmọ ní freedom láti gbé níbikíbi tí ọba ti fẹ́ gbé nígbà tó bá ti bàlágà láti wá fi òfin míì de ọmọ ọ̀rọ̀ǹg dípò yẹn ohun tó yẹ kí bàbá wọn sọ ọ́lẹ̀ ni wípé inú ilé mi yìí o ẹ̀yin ọmọ mi náà tí wọ́n pè fún ẹ̀lẹ́mọ̀ gbébẹ̀ o ṣùgbọ́n bẹ́ẹ̀ bá gbé bẹ̀ mọ́ ẹ gbọ́dọ̀ gba ọ̀tá ọlọ́run sínú ilé o ẹ gbọ́dọ̀ gba kèfèrí sínú ilé o àsọ́ọ̀lẹ̀ yẹn òun ni ó pọn dandan lórí àwọn ọmọ rẹ̀ kí wọ́n múṣẹ lẹ́yìn ikú bàbá wọn kí wọ́n má gba kèfèrí sínú ilé kí má gba kùkì sínú ilé ní ti àsọ́ọ̀lẹ̀ pé kọ́mọ kan kọ́mọ kù òun ilé àsọ́ọ̀lẹ̀ yẹn ó weak, ó weak. ẹ̀sìn wo sọ pé kó jẹ́ pé á takú síbi sí bàbá wa ṣe kíni tí ó ń gbé kó tó kú onílé ti ń dà wóhun abala kan ti dà wóhun tá abala kejì náà bá tún dà wó ibo ni ọmọ gbé ṣé yóò tún takú bẹ́ẹ̀ náà ni aláwọ̀ <laughs> sànù wa so àsọ́ọ̀lẹ̀ yẹn ó weak. kì í ṣe àsọ́ọ̀lẹ̀ tó strong tá a sọ pé ó di dandan fún ọmọ kó uphold kó máa múlò lọ. subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. ní mẹ́ta bó náà ṣe ka nǹkan ẹ̀ ni àbáàbá rún pọ̀ á rún papọ̀ á sọ pé ẹ̀ẹ̀kan láàmù ẹ̀ẹ̀kan láàmù kà fún so ìyẹn wà ní ọwọ́ adájọ́ tàbí onímẹ̀sìn tí wọ́n bá kọ̀rọ̀ lọ́ọ́ bá yóò wo àwọn roof àwọn circumstances tó sọ̀rọ̀ à ń di mo kọ̀ ọ́ ó dé ní mo kọ̀ ọ́ ó déjì mo kọ̀ ọ́ ó dẹ̀ta torí ẹ̀ bá ti pẹ̀yàwó ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta kò lè tún fẹ́ padà mọ́ tààràtà àfi kí obìnrin lọ fẹ́ ẹlòmíì tí wọ́n bá wá tún wá túká ọkùnrin àkọ́kọ́ yẹn òun náà wà nínú ẹni tó láǹfààní láti tún apply pé òun fẹ́ fẹ́ obìnrin yẹn. so ẹ̀ẹ̀kan náà ni wọ́n fẹ́ for the first time ẹ̀ẹ̀kan náà wọ́n fẹ́ ká sọ pé ìwọ obìnrin yìí mo ti kọ̀ ọ́ sílẹ̀. arábìnrin yẹn òun sọ